ewé ìgbà ò jọgba ewé ìgbà ò jọgbà mudé kólókó má roko mudé kólódò má rodò. onílé ẹkùn ilé o èrò ọ̀nà ẹ̀ǹlẹ́ gbogbo ọmọ káàárọ̀ òjíire gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ ìlú tó ń ṣọ̀fún wàrà àti oyin. ó wá ṣe ní kàyéfì pé tọ̀hún ti bẹ́ẹ̀ náà ọmọ ẹlẹ́rìí wá ń di ẹni tó ń jẹ eegun ọmọ aláṣọ wá di ẹni tó ń wà àkísà ta ni káríbù kan ta ni tálẹ́ńtà lè sọ pé ó ń ṣe é ṣé àwọn tó ń darí wa ni àbí àwa tí wọ́n ń darí gbogbo ìgbà tí n bá ti rántí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run kan máa ń wá sí mi lọ́kàn wọ́n náà ni pé àdéhùn ọlọ́run bá náà ni pé bẹ́ẹ̀ bá ṣe rí gan-an la ṣe máa yan lórí lẹ́yìn lórí ìyẹn ni pé àwa àwa tó ń darí àwa tá a járàlú àwa gan ni lọ́wọ́ fúnra wa torí ta níjọba ṣé báwo èèyàn náà ni ìtumọ̀ democracy ni pé government of the people for the people and by the people kò wá tán ìyẹn ni pé àwa èèyàn gangan gangan gan ni ètò òṣèlú àràwàrà àwa èèyàn gangan gangan gangan níjọba ìyẹn ni pé àwa gan a ní láti yẹra wa wò gangan ìjà ń ṣe dáadáa ìjà ń ṣe déédéé ìjà ń ṣe dọ́gbadọ́gba láàrin ara wa torí ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ló ti gbé lọ ságọ́ ọlọ́pàá ń gbà mí tó ṣe pé fúnra ara wa gan-an là ń sọ pé àṣejọ́mọ́ pa máa yanjú ẹ̀ láàrin ara wa ládùúgbò àti nílé bóyá fàpẹẹrẹ ẹnìkan hùwà kò tọ́ láàrin àdúgbò sí ará àdúgbò èkejì tàbí láàrin ilé kan sí àárín ilé kejì tó bá wá gbọ́rò yẹn dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lágọ̀ọ́ ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ mi ló ṣe pé wọ́n á tún wá máa padà lọ ságọ́ ọlọ́pàá pé a máa yanjú ẹ̀ láàrin ara wa lé tó máa wá da ẹjọ́ yẹn tó máa dànù tó máa da ẹjọ́ yẹn rú tó bá wá tán àwa sọ pé àwọn ọlọ́pàá ọ̀pọ̀ ti ṣe wọn dáadáa ìyẹn ni pé láàrin ara wa gan-an àfi ká yẹra o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó ṣe pé à ń fojú sùn gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè tó wà lókè táwa táwa fi ń ṣe àtẹ̀gùn pé àwa náà fẹ́ tó àwa náà fẹ́ dàbí ohun tó bá ti pè lófin òfin nìyẹn òfin tó bá dẹ̀ ti mú ọba ó di dandan kó mú ìjòyè ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ lórí láàrin ara wa kódà gan láàrin ẹbí gan báwo ni bàbá àti ìyá ṣe ń darí ẹbí sí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n báwo ló ṣe ń darí àwọn àbúrò ẹ̀ sí torí àtọ̀dọ̀ wa níjọba ti bẹ̀rẹ̀ àtọ̀dọ́ wa níjọba ti rè yẹn nípa àwa gan nílò láti yẹ ara wa wò ọlọ́run á kò ṣàánú wa á kò ta bara wa nínú èyí ohun tó kárí lébi aṣọ oníṣúgà ni ohun tó ṣe pé ó kò kò ṣẹlẹ̀ rí kò fẹ́ẹ̀ sí nǹkan náà yàtọ̀ sí ikú tó máa pa ọlọ́rọ̀ olówó kòlàkòṣagbe àti alágbe papọ̀ kò kò kò sí nǹkan míì lẹ́yìn ikú tó pa pàpà yàtọ̀ sí ohun tá a bára wa nù ìta mọ̀ sí coronavirus ó ó ó mú ọ̀pọ̀lọpọ̀ débi wípé ó wá sọ wá di ẹni tó ń gbé inú ìlú ẹ̀ tó ń pòwe fún wa pé jẹ́ kí ẹ̀ka alẹ́ kó máa ta ẹ̀ ń dì torí ọ̀pọ̀lọpọ̀ ló ṣe yé pé nǹkan kékeré ó di fèrè wọ́n ti lọ sílé òkèrè ó di fèrè wọ́n ti lọ sọ́hùn ó ti wá di pé kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bọ̀rọ̀kìnní láàrin àwùjọ wa gan ọ̀hún tó lẹ́ni tó ń lọ sílé òkèrè ó wá di pé ẹ ẹ ohun tó àṣesílẹ̀ ọ̀hún làbọ̀ wá bá torí ẹ ẹ ẹni tó fẹ́ lọ sí àjọ èdè ni tó wá fẹ́ lẹ́dẹ̀sẹ̀dẹ̀ ó ti gbà wípé tóun bá ti ìrìn àjò ẹ̀dẹ̀ dé ẹlẹ́dẹ̀ tó fi sẹ́ẹ̀dẹ̀ á ti bẹ̀dẹ̀ jẹ́ kó tó ti ìrìn àjò ẹ̀dẹ̀ dé ọ̀pọ̀lọpọ̀ ló ṣe é pé àwọn àwọn olórí wa sọ pé ohun tó yẹ kó ti ṣe sórílẹ̀-èdè tí wọ́n ò ṣe tó fi lọ ń ṣe ní òkè òkun lọ́wọ́ ń padà dé bá lásìkò yìí tó ṣe pé nìkan kan wọ̀n lè lọ mọ́ ṣùgbọ́n lágbára ọlọ́run ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ̀ kú ẹ̀ ojú tó ń pọ̀ iṣẹ́ yàn pọ́là ni ọlọ́run ayọ̀ wa kúrò ní ilé inshallah rahman ẹ̀rọ ayẹ̀ṣàmí àbẹ̀ bísí àkókò tẹ̀ ń sáré léńjeléńje bí ajá ọdẹ ẹ já lọ sínú ọ̀rọ̀ láti inú ìtẹ́ wa fún tòní lónìí sàn án mi màá dárúkọ mi mi ò gbọ́ ẹ̀yin ní àfihàn oní introduction láàrin ọjà ẹ máa tanra yín bí alẹ́ wọn pàfin lórúkọ ẹ̀yẹn ń súnmọ́ kẹ kẹta ń kẹ́sẹ̀ kẹbẹ̀rẹ̀ orúkọ ẹ̀ á jẹ́ kó yẹ pé orúkọ ọ̀hún rèé tí ò ní sí kalọ̀ káàbọ̀ ń bẹ̀. onílé mo kágò kí n má bàa ṣẹlẹ̀ tẹ̀. ewúrẹ́ tó wọlé tí ò kágò dàrán àmúṣọ ni. àgbàlá mo kágò kí n tó wọlé o ìbà ọlọ́run ìbà àwọn òbí mi ìbà ẹ̀yìn èèyàn tó rájọ́ òṣùpá ni mí tí mò ń fojoojúmọ́ ṣèbà fílẹ̀dùnmarè ó dájú pé gbogbo ohun tó bá níbẹ̀rẹ̀ báyìí ló ń lópin ọlọ́run ọba mi ò níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni ò ní lópin àdìtú lọ́ba elédùnmarè toró ń lọ́ba tó pamọ́ tí pamọ́ rẹ̀ ṣókùnkùn béèrè mò ń béèrè mọ̀ sí gbogbo ohun tó dá pátá ń òun náà lọ́ba tó hàn gbangba gbangba kedere sí gbogbo ohun tó dá igi okun forí balẹ̀ fún un àwọn ẹranko tó ń rìn lórí ilẹ̀ ń ṣe kábíyèsí àyà tó ń fò lókè gan ọ̀gbẹ́yìn kí ló wá ṣe mí ọ̀jáde tí mi ní kú bẹ́rẹ́ fọ́ba àwọn bàbá tó ń fọba jẹ ọwọ́ gẹ́gẹ́ ló ń ṣíwájú ijó ẹnu gangan ló ń ṣíwájú ọ̀fẹ́ ṣoṣo tàbí ṣùgbọ́n òsì àtijọ́ mọ̀ ṣùgbọ́n tàbí òsì ó ti jọ yé wa kórúkọ ọmọ báyìí ni ìjà àna ọmọ àyànfẹ́ yín olólùfẹ́ yín Usman Akọ́rẹdẹ ọmọ adélòlè mi ń jàjà bí ikọ̀ ọmọ olókun ọ̀la ọ̀rọ̀ ń gbẹ́nu mi fún wíwọ́n ìdí tó fi lọ́dọ̀ àwọn bọ̀rọ̀ kẹ́ni ẹyẹ abìyẹ́rẹ̀ wà bí ọ̀kẹ́ ọ̀tí sẹ̀ tí kìnìún bá buramuramu ní gbóníjò gbọ́nàtọ́kọ̀ àṣàbàforí gbáre ni jcon grand commander oníròyìn of Nigeria mvtr mr voyage tí ò ní rival oahi ọmọ akin international fppw fresh prince of puerto world ó dá tó máa gbá sí lára bí ọmọ ìgbà kẹ́yìn náà sì máa kó mọ́ra bí ọmọ èkó torí tẹ̀yìn mẹ́tí wà ká pé ẹ wá rọ̀dẹ̀ tẹ̀tì bí ọmọ èkìtì ẹjẹ́ máa bá wà bọ̀ ọ̀rá tí ní ìtẹ́tí dé lónìí òkèlè falafala Mon bueno. Ọ̀rọ̀ wo ni màláìka ìpò wá ìtẹ́ lónìí? Ọpẹ́ ni o. Ìmọ̀ àdúpẹ́. Torọ́ pẹ́ni pẹ́ni sáyé awolé alára làwọn Yorùbá wí. Tá a bá pè ní ọ̀pákùtẹ̀lẹ̀ tó gbélé ayé ró àṣàsọ́rìgèé tá bá sọ pé òun ni egun ẹ̀yìn tẹ̀dá fi ń rílé ayé gbé nírọ̀rùn àṣìṣọ torí pé ọpẹ́ ṣe pàtàkì tó bẹ́ẹ̀ gẹ́ tó ṣe pé ọlọ́run ọba ò retí nǹkan kan lọ́wọ́ wa yàtọ̀ sí ọpẹ́ ọlọ́run ọba ò béèrè nǹkan kan lọ́wọ́ yàtọ̀ sí ọpẹ́ tọ́rọ́ba tó dá oúnjẹ tí kì í jẹ ni ọba tó dá omi tí kì í mu ni ohun kan ṣoṣo tọ́lọ́run bá retí lọ́wọ́ wa òun náà ni ìyìn àti ọpẹ́ ẹ̀dá tó bá ti wá fi ọpẹ́ lẹ̀ láláìṣẹ̀ a jẹ́ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dà gẹ́gẹ́ bí ọlọ́ṣà tó kó ni lẹ́rù lọ ni ẹni tí a ṣe lóore tí ò dúpẹ́ ó pàdánù ẹgbẹ̀je ni ọpẹ́ ó jẹ́ ohun tó ṣe pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé ẹ̀dá tọrọ ọ̀pọ̀lọpọ̀ ló ti pàdánù olóore látara ìmáàmá dúpẹ́ lórí ẹni tẹ́nìkan bá ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ló ti pàdánù ẹni tó jẹ́ kó ṣe láàánú látara ìmá dúpẹ́ lọ́wọ́ ohun tẹ́nìyàn ṣe kódà ẹ jẹ́ kí n ti àti ibi pẹlẹbẹ kí n fi mú ọ̀lẹ̀ jẹ ẹ jẹ́ kí n wá sí ilẹ̀ pátápátá láàárín àwa èèyàn síra wa ká tó lọ sọ́dọ̀ ọba tó dá wa púpọ̀ nínú ẹ̀dá ló ṣe pé ohun tí lágbájá fún tàbí tí wọ́n ti tàmì ẹ̀dó fún kàkà kó sọ wípé ẹ ṣé mo dúpẹ́ ohun tí ó fi dáhùn náà ni pé ṣé kò jù báyìí lọ ohun tó fi dáhùn náà ni pé ládùúrú gbogbo ohun tó ní ṣé òun náà tó ohun tó máa rí fún mi irú àwọn ọ̀rọ̀ báyìí máa ń gbé oore rẹ̀ míì tó jẹ́ kó wá lẹ́yìn ó máa ń gbé jìnnà ni torí a lè a lè sọ pé ọpẹ́ dà gẹ́gẹ́ bí òǹfà tó máa ń fa oore wá báyàn ó dà gẹ́gẹ́ bí bí òǹfà ọ̀nà fún ṣe máa ń fa oúnjẹ kúrò láti ẹnu lọ sínú ikàn torí àwọn Yorùbá sọ wípé ohun ẹni ká jẹ ẹran pẹ́lẹ́ ṣùgbọ́n òǹfà ọ̀nà fún ni ọ̀jẹ́ ìyẹn ni pé ó wọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ kó ṣoore fẹ́lòmíì ṣùgbọ́n òǹfà wípé kò mọ pẹ́ẹ́dú ó ti pàdánù òǹfà tí ó fa rẹ̀ wá ba lọ́pọ̀lọpọ̀ kì í ṣe irú oore gbà lọ́wọ́ èèyàn nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nínú ewì olóyìnbó ta kàńgbà náà wọ́n ní àwọn ọ̀rọ̀ márùn-ún kan wà tó ṣe pé wọ́n dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ajé bí idán àwọn ọ̀rọ̀ tó ṣe pé téèyàn bá téèyàn bá dùnrún mọ́ ì máa sọ ì ara ìṣẹ̀mí ẹ̀ ó fẹ́ẹ́ ṣọ̀wọ́n kó rí ẹni tí ò ní ẹgbàá tí àbẹ́ ẹni tí ò ní nífẹ̀ẹ́ lóòótọ́ àwọn kan tó ṣe pé e, onílara abínú ẹni ni wọ́n arógo bòójẹ́ ni wọ́n sábà máa ń jẹ́ èèyàn ààrẹ ṣàfẹ́kù yẹn torí èèyàn tó wà láyé tí ò lọ́ta ajẹ́pẹ́ nìyẹn kò kò ní ìlọsíwájú nínú tó ń ṣe ni gbogbo ẹni tó bá ti ń ṣe tó bá ti ń dáwọ́ lé nǹkan tó sì ń rí ìlọsíwájú tó ń rí ìrírí ó ti di dandan kó ní ọ̀tá ṣùgbọ́n ẹni tó bá ti ní àwọn ìwà márààrún tó dà gẹ́gẹ́ bí àwọn ìwà ajẹ́bí idán tí mo fẹ́ sọ yìí ó máa ń sábà nira káwọn èèyàn máa nífẹ̀ẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó máa padà nífẹ̀ẹ́ àkọ́kọ́ òun náà ni please dákun excuse me jọ̀wọ́ thank you o ṣé mo dúpẹ́ sorry má bínú pardon me jọ̀wọ́ foríjì mi àwọn àwọn àwọn ọ̀rọ̀ márùn-ún àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì nínú ìṣẹ̀mí ni tó ṣe pé nínú ẹ̀ la sọ pé thank you o ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ tó tó fúyẹ́ láhán ó fúyẹ́ láhán ṣùgbọ́n ó wúwo púpọ̀ nínú ìṣe ni ọ̀rọ̀ tó fúyẹ́ láhán tó wúwo púpọ̀ nínú ìṣe ni ẹlòmíà tiẹ̀ máa máa béèrè pé kí lòun fẹ́ dúpẹ́ fún gan ìdáhùn tó jẹ́ ká fún náà ni pé afẹ́fẹ́ tóun fẹ́ símú tó ti ń bẹ lára mu tí ẹ gbéra kó lọ ilé ìwòsàn kó lọ ló yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé afẹ́fẹ́ tóun fẹ́ símú tó ń bá wọ lára mu yẹn òun ló fẹsẹ̀ nìkan lára tó dẹ̀ gbèrè lára tó délé tó di èrò ilé ìwòsàn ẹlòmíì àti ìtumọ̀ sọ pé kí lòun fẹ́ dúpẹ́ fún lóhun tó ṣe yí pé oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán tọ̀sán ò bá talẹ́ talẹ́ gan ò bá tìyálẹ̀ ta tó jẹ́ ká fúnrú ẹ níbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ṣe é pé wọ́n tẹ oúnjẹ síwájú ẹ̀ lónìí rẹpẹtẹ ṣùgbọ́n kò tẹ́ni tó ń gbé síbi kan sẹ́nu látara ìnira tó ń bá àgọ́ ara ẹ̀ ẹlòmíì àá tún máa dáhùn pé òun ò rí jẹ òun ò rí ṣe òun ò rí ná ọ̀pọ̀lọpọ̀ ilé ṣe é pé ọlọ́rọ̀ ni olówó ni bọ̀rọ̀ kìíní ni ṣùgbọ́n ohun tó ń náwó sí ó kọjá àfẹnuròyìn ó kọjá tá a máa ń finú sọ. So ẹni tó bá ti gbé ọpẹ́ jù sílẹ̀ tí ò kì í ṣọpẹ́ tí ò kì í dúpẹ́ alákọ̀ọ́kọ́ ni pé yóò máa pàdánù orí lọ́dọ̀ àwọn èèyàn ẹgbẹ́ ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé ó máa ń fẹ́ ṣe oore fún yàn ṣùgbọ́n a máa ń fẹ́ dún yẹ̀wò bóyá ẹni tó fẹ́ ṣe oore fún ó jẹ́ ẹni tó máa ń mọ rírì oore àbí àbí abara mọ oore jẹ ni. àwa àwa àwa àwa ṣe nǹkan kan tó ṣe pé á ní nǹkan rẹpẹtẹ á jẹ́ kẹ́niyẹn náà jẹ́ kó mójú kó mójú ẹ̀ kóró á mójú ajé kó oníṣọ ẹ̀ á jẹ́ kó rí nǹkan yẹn bó ti pọ̀ tó tàbí bó ti bó ti ṣe kààyà tó á wá wá á wá mú nǹkan kékeré pínísí tí ò ní jọjú rárá fún àpẹẹrẹ bí ká bu omi sínú drọ́ọ̀mù kan ká wá ti abẹ́rẹ́ bọ̀ ká wá yọ abẹ́rẹ́ yẹn jáde omi tó bá kán lè nu abẹ́rẹ́ yẹn ká fi wí nǹkan tó yọ jáde nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń dání á wá fún á wá máa retí ohun tẹ̀mí ẹ̀ máa fi ṣe ìdáhùn bóyá á dúpẹ́ àbí ó máa ó kàn máa pé kí lélẹ́ ìtẹ́lẹ̀ fún mi kan pàápàá ohun tó máa jẹ́ bí èsì ẹni yẹn ìpadàbọ̀ ẹni yẹn ló máa wá fi ṣe àtẹ̀gùn bóyá kò ń ṣòro fún tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti dánú àìmọye oore tó jẹ́ kó tẹ̀ lọ́wọ́ látara ìmá máa dúpẹ́ àti ohun tá a mọ̀ sí àfojúdi pé máa ṣe wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ò bá ṣe ẹlòmíà ṣí of course. nínú àwọn ìwà ìbàjẹ́ tó tún ba ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ òun ni pé a máa ń feel entitled sí nǹkan oní nǹkan tí ò kì í ṣe tiwa òun ni ò kì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kó máa dúpẹ́ èmi sì mo ní nǹkan àjọ dòwò pọ̀ àjọ ah, ah, ah, ta nǹkan àjọ ṣe nǹkan kan papọ̀ èmi mo ní èmi ni ó wà ní kápá ẹ̀ wọ́n á wò pé ohun mi kì í fún tamọ́rí ohun kì í fún làkàṣègbè látara ohun tí mo ní mo tún wá fún ó tún wá wò pé ah ládùúrò ohun tí Usman ní ládùúrò ohun tí akóredé ní tó yẹ kó fún nílé tí ò sì jẹ́ kó rí torí pé tí ò bá fún ẹ kí ló fẹ́ ṣe ṣé wọ́n ló ní nínú tó ní ló tún fún ẹ ó dà ẹ jẹ́ kí n tún wá sọ eléyìí tó tún máa wá yà wá lẹ́nu ẹni téèyàn bá fún wa lóúnjẹ téèyàn bá fún wa lóúnjẹ ojúṣe dandan fún wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ká sọ pé thank you ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ baálé ilé ló ṣe pé kò kí ń sọ thank you fún ìyàwó ẹ̀ tó bá dáná fún lóòótọ́ o san owó orí ẹ̀ lóòótọ́ ìwọ lọ́kọ̀ ẹ̀ àmọ́ dandan ni kò sọ thank you tó bá dáná oúnjẹ fún ẹ̀ torí pé oògùn ẹ̀ tó fi ṣe agbára ẹ̀ tó fi ṣe àti àsìkò ẹ̀ tó fi dáná oúnjẹ yẹn tó bá fi ṣe nǹkan míì ó máa mú èrè wá fún yàtọ̀ sóúnjẹ yẹn so tó bá fi lè fi àsìkò ẹ̀ agbára ẹ̀ àti oògùn ẹ̀ dáná fún ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ó di dandan kó o ṣe thank you fún ó jẹ́ kárẹ́lé ó kódà kó jẹ́ ọ̀rẹ́ ẹni kó jẹ́ ilé oúnjẹ gan pàápàá ó tó kìyàn ṣe thank you sí torí lára ohun tó máa ń jẹ́ kí oríyá kíkóríyá wà fẹ́yàn láti tún ṣe é nígbà míì nìyẹn torí inú dídùn báyìí ló máa mú kóríyá wá kóríyá tí mo sọ ìlú mìíràn ti àkọsílẹ̀ kan tí. Uh, ọ̀rẹ́ mi iye kan mi kítíkítí èèyàn iyè kan mi kàtàkàtà èèyàn mi dáadáa tọ́yì ìbọn ọmọ bìsíríyù tó kọ ní ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ ó pè ní reality and social media ìyẹn ni pé ohun tó jẹ́ òtítọ́ àti ẹ̀rọ alátagbà tá a mọ̀ sí social media tàbí internet ìta abálẹ̀ pẹ̀lú méjèèjì ọ̀pọ̀lọpọ̀ ló ti ń fi social media ṣe òdiwọ̀n ìgbésí ayé tó dẹ̀ jẹ́ pé púpọ̀ púpọ̀ nínú àwọn tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí social media yìí kò fẹ́ẹ̀ tó bọ́ ṣe jẹ́ nìyẹn tó kódà tó pé ìwọ tó wá ń fi social media ṣe òdiwọ̀n ìgbésí ayé kó wá láti máa ríra gẹ́gẹ́ bí ẹni tí ò tiẹ̀ jámọ́ kàkàlẹ́kà bí ẹni tí ò tiẹ̀ ní kankan ìgbésí ayé tiẹ̀ gan tiẹ̀ tún sàn ju tàwọn lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ló ti rí ohun tó jẹ́ pé ohun tá a bá ti rí ní social media la fi máa ń ṣòdiwọ̀n ìgbésí ayé wa pé ẹ wo ibi tèmi wà ní ló fìfà pé ẹlòmíràn ti ẹ̀kẹ́ rántí àti dúpẹ́ pé kí ni mo fẹ́ dúpẹ́ fún kan ṣé mi tí mi ní nǹkan báyìí tí mi ní nǹkan báyìí tó dì jẹ́ pé ìgbésí ayé láwájá àti tamọ́rí ó yàtọ̀ síra wọn gédéǹgbé kò jọra wọn bó ṣe jẹ́ pé ohun oníkálukú ó yàtọ̀ kò jọra wọn ìwọ oníkálukú ó yàtọ̀ kò jọra wọn ọlọ́run ọba bá tí kì í ṣe nǹkan tí ó tí ó tí ó máa lábùkù ni our God is God of perfection ọlọ́run ọba ń ṣe nǹkan tí yóò ṣe perfect ohun tó wúlò fún ẹ ó lè má wúlò fún lágbájá torí ló jẹ́ pé àwọn olóyìnbó sọ ọ́nà ọ̀ràn wọn ní one man's food is another man's poison torí pé lápẹ́já ti ṣe nǹkan báyìí ó ṣe láṣẹ rí kò mí nǹkan wá túmọ̀ sí pé ìwọ náà dandan dandan tó gbọ́dọ̀ ṣe yẹn tọ́lọ́pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìrìn àjò ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìrìn àjò ìgbésí ayé wa torí ni pé ipòkipò tí èèyàn bá wà àfikún sọpẹ́ ipòkipò tí ẹ̀dá bá wà àfikún máa dúpẹ́ torí ọpẹ́ òun fani tó máa ń fa oore wá láàrin ẹ̀dá sẹ̀dá mi á tún máa fa oore wá láti ọ̀dọ̀ ọlọ́run sí inú ìgbésí ayé ẹ̀dá. ọjọ́ ti lọ púpọ̀ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ kí n dá a lè mọ̀ nínú ọ̀rọ̀ láti inú ìtẹ́ fúnra wa lónìí kókó ń tàn bára wa sàn òun ni pé ọpẹ́ ṣe pàtàkì ọpẹ́ ṣe kókó fẹ́ dá tó bá fẹ́ rọ̀nà lọ ní ìgbésí ayé àti lọ́tọ̀dọ̀ ọlọ torí náà ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí tó bá ṣe fún wa gẹ́gẹ́ bí èèyàn alára èèyàn sí èèyàn ẹlẹ́ran ara ẹ̀ àti látọ̀dọ̀ ọlọ́run sórí tó bá ṣe fún wa torí pé ìmọ̀ abẹ́lẹ̀ àlàáfíà olórí orí tó tó ọ̀ sí ẹni tó bá ṣàìsàn ló mọ ìyà àlàáfíà o ẹni tá rẹ̀ bá dé bá ẹni tí ìdààmú bá dé bá ló máa ń mú iyì ìfàyàbalẹ̀ ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ èèyàn ara wa ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ láti inú ìtẹ́ kò ní jù báyìí lọ fún tòní èmi máa pé ká ṣe jẹ́jẹ́ o ká ṣọ́wá o ká lè ṣọ́rọ̀ sọ torí pé gbogbo ohun tá a bá ṣe lónìí pátá ọ̀rọ̀ tó ló máa padà dé tó bá dọ̀la o ohun tó kárí ilé bí aṣọ oníṣúgà ní ikú o tó bá dé tán kí ló fẹ́ sọ nípa ẹ̀mí kí ló fẹ́ sọ ń pa àwẹ̀ náà tó rà gírísí tó ṣe jẹ́ńjẹ́ ikú ń pa. Ábẹ́lì yàtọ̀ sí ọ̀pọ̀lọ́ tó ń fojoojúmọ́ jọra ìmọ́lẹ̀ káàkiri. Ẹja ṣe rí kó balẹ̀ yẹ gbogbo apáta gbòǹgòdò ni. Àyànfẹ́ olólùfẹ́ yìí Usman Akorede ọmọ Adélùlẹ̀ mi ń jẹ́. A tún fi rẹ̀ pàdé o. Ó dàbọ̀.